<clears throat> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 إخوة الإيمان أيها الناس جميعا السلام عليكم ورحمة الله وبركاته Today, this morning, the 27th of Rajab, the month of Islam, in the year 1430 years after the Hijra of Muhammad sallallahu alayhi wa sallam from Mecca to Medina that correspond to the Gregorian calendar. What's today's date? The 19th of uh, the 19th of July. <coughs> the 19th of July in the year 2009. You see, some people will be, some are looking at me. I don't know to those days. July is a name of an idol. You understand? And uh, Julius Caesar and Augustus Caesar, they had quarrel. Before it was August that came before July. When Julius Caesar came, he said, no, how, how can I take my own idol to be the one that is low. So this quarrel happened between them. oh, mankind, the only creator, Allah Wa Ta'ala, the only lawgiver, the only sustainer, the only, the only one who nourishes us, the only one who gives us the energy and the strength. In his last testament, there was, there was an Old Testament and there was a New Testament. In the last testament, the final testament, the universal testament, the God that have created you the Quran said to all mankind, and I will recite the verse in the original manuscript, the Arabic. Then we'll give the translation. Please, everybody should listen with objectivity. You listen with objectivity. Forget about any sentiment. Look at what we are saying. Listen to what we we say and judge within yourself in Surah Al-Baqarah chapter 2 of that Quran he said and I quote بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه God says يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون على فس يا أيها الناس all mankind الناس when you hear the word الناس it means mankind يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون Oh mankind, worship your Lord, the one who has created you. It is not the sun that has created you. It is not the moon that has created you. Neither the idol that has created you. Worship the Lord. Oh mankind. Eibudu Rabbakum, the one that has created you. وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ And he is the one that created those who come before you. He created those who come before you centuries upon centuries, generations after generations. The one that has created, you see, uh, there's one boy, he was writing an examination in Egypt He said, he wants to know why God says he will resurrect people. And it is insurance we have seen. God said he will resurrect people. People will come back to him and they have to account. You have to be, your account will be taken. That day you'll be paid. Why does he hide his name? I said, Kul yuhiha alladhi ansha'aha awwala marra. The one who has created that soul will also raise that soul. Ah, this boy is not a Muslim and he read the Quran. And this is the only place he has confusion. Kul yuhiha alladhi ansha'aha awwala marra. That God, the one who created the soul, has the ability, has the potentiality to raise it back to life. He asked this question and the scholar answered him. He said, do you know why God spoke to man in that language? He said, لأنهم لم يؤمنوا بالله ولذلك خاطبهم الله على قدر عقولهم because they did not believe in Allah. Then Allah now talk to them according to their level of perception. They don't want to hear Allah. But you think somebody one created you? Yes. So the one who has created it has every right, has every potentiality, has every form of power to bring it back to life again. So, it is the same in this life. Allah tabaraka wa ta'ala is not saying, worship me, ta'ibuduni, ibudullah. Allah says, Ya ayyuhan nasu budu rabbakum. Oh mankind, worship your Lord. Everybody should check his mind. The one you are worshiping, is that your Lord? The one you are worshiping, does it created you? The one you are worshiping, does it sustain you? The one you are worshiping, And the one you're worshiping, is it the one that created those who came before you? Some people worship some prophets, while some worship idols, some worship trees, some worship human beings. The one that created the first man on earth, Adam alayhi salam. All the religions, both the Jews, the Christians, the Muslims, we all believe that Adam, Adam is the first man on earth and his wife, Hawa, alayhim as-salatu they are the first people on this earth who created them. The one you are worshiping now, the one you are worshiping now, everybody should check. The one you are worshiping. who created Adam, our forefather, our first father, our first who created them Inasmuch as you cannot ascertain that the one you are worshiping created these two people, the one you are worshiping does not fit to be worshipped. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون The one who created you Everybody should check. It is a challenge. It is a challenge. At التحدي التحدي it is a challenge that everybody should be sincere with himself before it is too late everybody should be sincere with himself before it is too late the one you are worshiping, does he create you? Does he have the power to create? Yes, Allah. Then Allah now give more quality. Says, worship the Lord that created you and create those who came before you. لَعَلَّكُمْ تَتَّقُونَ So that you can be pious, so that you can be God-fearing, so that you can be righteous. Meaning, The one who worships the Lord that has created him and it is the same Lord who has created those who came before him is the one that is righteous. That is the criterion upon which righteousness will be measured no matter how good you are, no matter how, uh, what do you call it, righteous you are, no matter how charitable you are, no matter how good you are, if you are not worshiping the Lord that has created you and the Lord that has created those who came before you, your charity, your goodness, everything is zero. Subhanallah. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم إيه والذين من قبلكم لعلكم تتقون Then more quality. Let us listen. Thank you for listening. Please let us still have more time to listen. والذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون يا سلام The God you must worship must possess all these qualities. If any of these qualities is lacking, that your Lord is a fake one. The one that created you, he created those who came before you. And what is the next? الذي جعل لكم الأرض فراشا The one that has made this land, look at the earth. تمشون ذلولا فامشوا في مناكبه min من wa وإليه النشور <coughs> Look at it. If not because of that Lord that has created this earth, firasha Allah made this earth flat so that you can walk, so that you can sleep, so that you can live, so that you can till it and plant crops and make it a vegetative cover. Yes, Allah. Who created the land, the earth? Any God that has no ability to create this land This earth on which we are standing and he is not the owner, is a fake Lord. The God must possess the quality of creating this earth. Ha. Look at the earth. It is from the earth, Yatalan, it is from this earth we get all, we, all these minerals, petroleum, iron, with which we do all these cars, these fine cars, beautiful cars. This Lord who has created this earth, and in this earth, a lot of things come out of it. Let us proceed small. الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا What is the next? وَالسَّمَاءَ بِنَاءً The Lord who has created this beautiful firmament Allah subhanahu wa ta'ala is the one who has created the sky. Ya salam. Biqayri amadin tarawnaha. There is no pillar. Look at the heaven. It's not falling. Have you ever seen that any place heaven ever fall? The heaven is not falling. No pillar. It's only God that can do that. It's only God. The God that created the heaven Now, this is the fourth quality. The God you are worshiping must be able to create you and create your mother and father and your generation, your forefathers, starting from Adam and Eve. Number three, the one who has created this earth, upon which we walk, upon which we find a place to rest, upon which we sleep. وَالسَّمَاءَ بِنَاءً if you look at the construction, the construction of yes, salam, the heaven, you will not know there is no architect, no architectural design can come about how such marvelous, huge firmament could exist in this way. بغير أمد ترونها There is no pillar you can see holding it. Then let us move. The fifth quality. وأنزل من السماء ماء The one who sent forth. What? He sent forth rain from the sky. وأنزل من السماء ماء He sent what? Rain from the sky. Even all form of science will prove that water is mainly made up of what? Hydrogen and oxygen. Isn't it? Yes, accepted. Hydrogen and oxygen. We want to ask question. It's accepted scientifically. It's hydrogen, oxygen two atoms of hydrogen, one atom of oxygen is equal to one molecule of water. Isn't it? That's good. That is, in fact, you get it. That is a good scientific explanation of water. Two atoms of hydrogen plus one atom of oxygen gives you what? Water. My friend, let us not deceive ourselves. During dry season, Uh, uh, hydrogen not existing? Don't you see how hydrogen? Don't you see how oxygen? Where is the water during during dry season? By October, November, and December, that is when we experience dry season in this country, isn't it? Where is the hydrogen? Where is the oxygen? They are still, because even this hydrogen and oxygen, we don't have them, we don't breathe. Oh, we breathe in oxygen and breathe out carbon dioxide. The oxygen are still available. Hydrogen are still available. But there is no water. Meaning what? For, the, for hydrogen to go and combine with oxygen, it needs the commandment of Allah subhanahu wa ta'ala. The one who gives that commandment, not only giving the commandment, will now send the rain the rain will fall. The rain does not only fall, but there are certain benefits that has been attached to the fall of the rain. What is it? فأخرج به من الثمرات رزقا لكم فأخرج به من الثمرات Hey! Assist me, assist me. فأخرج به من الثمرات لماذا؟ رزقا لكم rizqan lakum. Allah subhanahu wa ta'ala, when he sent the rain, the rain fall on the earth and bring about what? Crops, plantations, where you can cultivate. If there is no rain, all wahala photosynthesis will take place <laughs> and you will not see anything to chop. My friend, do not deceive yourself. Oh. Come and believe in the one that will set the rain. If not one day, there will be no rain in this country. So worship that Lord. Worship the Lord in all form of it. We are still coming back to it. The one who sent this rain, when the rain drops on the earth, it will function as some of it, they said gravitational water and different type of waters. Some will sink, some will flow, Some will remain as hygroscopic water. Yes, Allah. Some are in our body, reserved, according to the, the various form in which they say rain form. The, the water will, there will be what? Evaporation during the day and transpiration. It go and gather in the sky so that uh -huh, anytime when it is time for rain, it drops we are asking the question. We have not answered my question. During the dry season, is there transpiration? Yes. Is there evaporation? Why is there no rain? Because the one who sent the rain has not commanded. إنما amruhu, إذا أراد شيئا أن يقول له كن فيكون كن في just two letters كن be فيكون and it is Good. Allah does not gather material when he wants to create. Allah does not waste time. Kun fakana kama arada. Kun be. Let there be rain and there is rain. Let there be earth and there is earth. In Genesis, in Genesis chapter 1, what is there? In the beginning, the God said, let there be tree and there is tree. Let there be heaven and there is <laughs> heaven. So, this is why in the Isaiah chapter 1 verse 18, it says what? Come, let us reason together. In Isaiah, come. So we are calling on every faith. تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. Let us reason together about the things that are the same between us. What is it? أن لا نعبد إلا الله. That we shall not worship any person, any Lord, any man, any angel, any good righteous person, we are only going to worship the one who, الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون جزاكم الله خيرا We are, uh, the lecture is becoming interesting and uh, it's about rounding off. Uh, my fellow men, my brothers, my sisters, my, my elder ones, my mates, my colleagues, let us reason, oh. Time does not wait, oh. God, we are coming to the end of the world, oh. Everybody should listen, oh. Do not say I never tell you, oh. I don't deliver my message. God will not question me again. I have delivered. Try and worship the Lord that created you, the one that has created the one before you, the one that sent the rain, the one that has created the earth. Any Lord, I repeat, any Lord, any God, any idol, any righteous person you worship that does have the ability to create the Lord, to create the earth, to create is a fake Lord. The God you must worship. Ask yourself. Ask yourself. الذي الذي خلقني فهو يهدين والذي أطمع أن يغفر لي خطاياي في يوم الدين فإذا مرضت فهو يشفين The Lord the Lord that as you're standing you know your conscience is telling you your subconscious mind and your conscious mind is telling you you know that the one I'm worshiping does not create. The one I'm worshiping does not send down the rain. The one I'm worshiping has none of these qualities. It is not too late. It is not too late. Beware. Try and be born again. Try and be a born again, oh. Try and be a born again, oh. Be born as many times as possible. وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ Do not die except you are a Muslim. You are the one who submits to the one who has created you. The one that has created. Do not worship any creature. Anything that is created, you don't worship because you are a creature just like the one has been created. Worship the one who has created you and who has created all the creatures you see in the world. Finally, God says at the end of the verse, فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ When Allah sent forth the rain, the rain assists in bringing about the germination of all the crops we planted in the farm. Germination of the food you eat, yam, cocoyam, plantain, groundnut, everything nut you eat It is this God that is now making all this. They are risk. This is why the scholars, may Allah continue to have mercy upon them. The Mubassirun are saying, the only risk when something is risk, anything the reward that sustains, the only thing that sustains risk is what? Are the food the item you eat. risk on lil ibad. What? All this food that come forth from the ground, germinated, we eat. Your motor car is not a risk. Your house is not a risk. Your whatever you, your your beautiful clothing is not a risk. What is risk? Risk is what all the tuber crops, the grains, the fruit, and all other forms and types of food, they are the sustain, they, they sustain. Allah made them as a means of sustenance. The only sustenance you have are these crops and all other forms of food you eat. Because they are the ones that none has created them except Allah subhanahu wa ta'ala. Allah says, Afaraitum matumnun. God says, Afaraitum matumnun. Don't you look at what you conceive? Don't you look at the pregnancy? Antum takhlukunahu amnanul khalikun. Yes, Allah. Are you the one that created? Or we are the one creating it? Allah says, are you the one that creates the one that is in the womb? the one that is in the uterus of the mother, the child that is about to be born, who, before, before it became a human being. All the embryology you study does not tell you who created it. Allah even says, "Who You الذي يصوركم في الأرحام كيف يشاء Allah is the one, the creator is the one that fashioned and shaped the the embryo in the uterus of the mother. So the one in the uterus, let us take a look. Do you think it is just happening as an accident? There is this scholar, what is his name? Harun Yahya. Harun Yahya said, if you are going into a bush, you are inside a bush, suddenly you see some building blocks What will come to your mind is what? Oh, build this block. Isn't it? You will not start saying it's nature. Eh? Somebody must have built it. So is it now a very human being? You want to tell us that it has not gotten any creation. You are mistaken. The one that is created, the one in the womb. The God that you must worship is questioning you. At-Tahaddi. التحدي التحديات الدائمة challenges that is everlasting everlasting challenge the one that creates that who are you the one creating it don't you know sometimes you are pregnant after some time you had a miscarriage and an abortion don't you see أبرأيتم ما تمنون أنتم تخلقون ومنان الخالقون ina ndaba alate afaraitum ma tahrusun a antum tazra'unahu am nahnu zari'un don't you look at what you are planting are you the ones germinating it or we are the ones when Allah uses we it doesn't show any form of plurality you won't just go to a dictionary we it means plural sometimes and we it is used as a majestical language, plural of honor. Allah used we as a majestical language. بِإِسَّتِهِ Jalali. We are the one who created. We are the one that make the crop to germinate. So, uh, all what you've had today, there is one righteous man whom we all share. We all love him. We all like him. We all need him. Everyone is saying, he is my own. Who? Ibrahim alayhi salam. Abraham. Abraham. If you see a Jew today, you say, Inna Ibrahim Yahudi. Ibrahim is a Yahudi, is a Jew. The Christian will say, Abraham is a Christian. And the Muslim says, Abraham is a Muslim. So, this man we share. Allah used him as what? Since we all love him, we all like him, and let us listen to a story of him. He was moving. He woke up one day. He wanted, he wanted to know who is Lord. He wanted to know who is Lord. who must be worshipped. He was arguing with his father. وإذ قال إبراهيم لأبيه آذر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين God says, remember, remember when Abraham told his father, why are you taking or any form of idol as worship. These are the things that you carve by yourself. Why are you taking any other, any other thing as a form of worship? That indeed, inni araka wa qawmaka fi dalalim mubin. Indeed, I see you as nothing except the one who is astray, the one who is off the track. It was an argument. I don't listen to the argument. So, he now said, okay, oh, I have condemned this God. Who is God? I want to know. Then Allah gave him some trial. فَلَمَّا جَنَّ عَلَيْهِ لَيْلٍ رَأَ كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْأَفِلِينَ After the argument, in the evening, the stars, all the stars and the galaxies, they came out and the sky. And Ibrahim, Abraham, alayhi salam, he looked at the sky, he saw the stars and the galaxies. He said, How's our Rabbi? Hey, eh, eh, look at the star. It's very far. No one can touch it. He is the Lord. This is the Lord. This one that has created me. This one I should worship. But for sometimes, Falamma Afala, the stars and the galaxies, they start to disappear. The stars are going back. Ah, where is my Lord? Where are they going to the sky? Anala Uhibbula Believe. I don't love <laughs> those things that become and appear. Because when it was around, <laughs> it can save me. Now, it has gone. How will I live? So I'm exposed to destruction. Then later فلما رأى القمر قال هذا ربي فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين He saw the قمر He saw the moon shining Moon was illuminating بازغا قال هذا ربي He said this is my Lord This one is even bigger. It's just one and it's shining. Everyone is enjoying it. Uh -huh. This is my Lord. Then, just after some question of some minutes, the moon is also disappearing. Uh, he now said, Whoever is my Lord, if he does not guide me, I will be among those who are astray, who have gone the wrong way. The next thing is, فَلَمَّا رَعَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي فَلَمَّا عَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ When in the morning, the sun came out, shining, brightening. هَذَا رَبِّي <coughs> The sun is now my Lord. Yes, You can see It's big. It's shining. It's hot. It's my Lord. Later, the sun disappeared. The sun disappeared into the oblivion. He is not seeing the sun again. Sky. he now prays. Said, look, my people, some of you are worshiping stars. Stars has disappeared. Some of you worship moon. Moon has disappeared. Some of you worship the sun. The sun is disappearing and appearing, disappearing and appearing. Guys, anything that disappears and appears, they are not lost. Because they are not, they are supposed to be ever living. Then he now prays. He says, Oh, you people that have taken some idols and you're worshiping it, today I am declaring that I am not part of you who worship other lords be, besides the Lord, the Creator, the Lawgiver, the Sustainer, the one who sent down the rain, the one who sustains us from hunger, the one who protects us from danger. Hey, when he said this, now Allah guided him. Because in the bari'un mimma tushrikun. What was his answer? If really you love Abraham, if really you love Abraham, whether you call yourself any religion, look at the answer. Everybody should be ready to accept this answer right now in the moment. What does Ibrahim say? Ibrahim never said, I want to follow the religion of my forefather. No. Ibrahim never said, this religion I understood most. No, Abraham never said, I want to follow the religion of my race, of my people. No, he said, إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وما أنا من المشركين He said, from today I have set myself up focusing one Lord. Who is this Lord? Father of the wal Earth, the one that has made the heaven and the earth. Which is still the same answer to those who worship any other person besides the Lord. He said, وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ I'm not among those who ascribe partners to Allah subhanahu wa ta'ala. So, this is today's topic. Do not ascribe any associate, any partner, any second. Do not associate. فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ Do not come up with other associates other additives, other second, other, other, other two, three. You understand? <laughs> God is one. Everybody will say God is one. And God continue to be one. One is one. Two is two. Three is three. God is one. Isn't it? God is one. One is one. Two is two. Three is three. Mathematically, One plus one plus one is three, Isn't it? So God is one. Let us worship that one God. One God. Allah Wahid. The one that deserves of the worship is one and no other God. Everybody should take this as a lesson. Do not look at the one who is saying it we want you to look at what we are saying. Put what we are saying into critical analysis. Analyze. Does the God you worship, does it create you? Does the God you worship, does it give you food to eat? And be sincere to yourself. Be sincere. And pray. Pray for guidance. Pray to the God that From today, I want to be in the service of the one who creates. Because there is no any other God that can create. So we pray to the God that creates, the God that gives life, the God that takes life, the God that bestowed his bounty, the God that is merciful, the God that is beneficent, the God that is the lawgiver, the God that created the heaven and the earth, the God that created our forefathers, the God that creates everything. We pray that that God should give us guidance, should con continue to guide us and guide every one of us We pray that this God that we've described, that has all this quality, we pray to Him to bestow His blessing upon every one of us. We pray that those in the house that are sick, we pray that this God should heal the person. Those in the hospitals, those who have conceived, those who are pregnant, those who are poor, those who are in the difficulties, this God that has the quality of creation, this one that has the quality of bestow, bestowing all everything. We pray that this God continue to guide us and here I say أقول قولي هذا واستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم and remain blessed. Wassalamu alaikum. Peace be unto you.